mo mọ̀ pé gbogbo wa láti rí àwọn ọgbọ́n díẹ̀ láti rí kọ́ nínú àwọn àwòrán tí a fi hàn yíyẹn a lọ sígboro a sì ṣe àwọn iṣẹ́ sórí fọ́nrán ká fi lè gbára wa níyànjú ká fi lè kọ́ra wa ní ẹ̀kọ́ náà ni kó tó di pé alàgbà Adébáyọ̀ Ìlúpéjú mo wà máa lọ àwọn tí wọ́n ń ta oúnjẹ fún wa ṣe mọ̀ pé a ní àǹfààní láti lè lọ máa bi wọ́n pa irú ọ̀rọ̀ wo lẹ lo lè pariwo lẹ lo ṣe lè bá wa gbà wọ́n láǹfààní pé ká má torí pé ká bá a lè rí èrè púpọ̀ ká wá máa dá àmì àwọn èèyàn légbodò ẹ bá mi gbà wọ́n níyànjú. ẹ ṣe púpọ̀ ṣe rí ní wọ́n ní tá bá sọ̀kò sọ́jà hmm. àmọ́ ẹni tó máa bà ó lè jára ilé wa gan-an lóko yìí máa bà hmm. ọ̀pọ̀lọpọ̀ gbà kò di dandan kó jẹ́ pé ara ilé mi tí mo mọ̀ lójú ṣùgbọ́n nǹkan tí aburú bá máa bà tó máa fi bà wá nínú àdúrà wa náà láti máa ń ṣe pé kọ́lọ̀ má jẹ́ kó bá a torí tí ara bá ní apá àbí tí ojú bí mi mọ́ bọ́ ṣe ń sọ yóò bá hmm. ṣùgbọ́n tí mi bá ti bá ojú ó ti bá mú a ní mọ ibi tó ti máa padà wá kàn wá hmm. ọlọ́run ní jẹ́ ká fowó wa ṣòfò ọlọ́run jẹ́ ká fowó wa àìsàn ìmọ̀ràn mi ni pé gbogbo àwa tí à látòrí àwa tí a tiẹ̀ ń ta àwọn nǹkan wọ̀nyí àwa hmm. tá à ń ta òróró ẹ jẹ́ ká rò pé tá a bá gbé òróró fẹ́ nìkan tá a ti gbowó sọ́wọ́ hmm. tó bá jẹ́ pé bóyá ó fẹ́ ṣe àṣejẹ ó fẹ́ pe àwọn èèyàn jọ kán wá jẹun kí ara lè ti wá kóun náà wá bọ́ síbẹ̀ kó ti jẹ́ inú ẹ̀ kò dẹ̀ sí ó máa ṣẹlẹ̀ àmọ́ ibi tí kálukú ń rìn sí hmm. bá a ṣe ríra lénìí ó lè dọ̀la pé bóyá fámìlì kankan ni wá hmm. tí a ti mọ̀ ní ìsìn so gbogbo aburú tá a bá tì síta bákan bákan ń padà bọ̀ ńlé ẹ jẹ́ ká ní lọ́kàn pé nǹkan tá a bá lè jẹ sínú ara wa tó máa ṣe wá láǹfààní òun náà ni ká fọmọlà kejì wa jẹ hmm. tó wá lórí àwọn tí wọ́n wá ń tà gan kán fi ọ kán fi rora wọn wò hmm. ǹjẹ́ àwọn lè gbé májèlé sílẹ̀ káwọn fúnra wọn máa jẹ hmm. tá a bá ti bẹ̀rẹ̀ sí ń fi nǹkan ro ara wa wò kó tó di pa gbé ilé ọmọlàkejì lọ́wọ́ ọkàn wa bẹ̀rẹ̀ sí ń ṣe torí pé ègbé ni ẹni tó bá jẹ owó èrú gbẹ̀yìngbẹ̀yìn hmm. náà ó ní bó ṣe máa padà wá san kò hmm. sí kò hmm. sí àṣegbé ó ṣe so but mo wá tún fẹ́ kí àwọn agbófinró àti àwọn tí wọ́n máa ń ṣe àyẹ̀wò oúnjẹ àwọn aláyẹ̀wò oúnjẹ ó ṣe pàtàkì náà káwọn náà tún wá kan kó gírí mọ́ṣẹ́ yìí kan múra sí i ó le lóòótọ́ láti sọ pé àsáré mọ́ ẹnìkan ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí jẹ́ káwọn èèyàn mọ̀ ewu tó wà nínú ká máa jẹ irú nǹkan báyìí ká máa ta òróró tí ò da fáwọn èèyàn ká jẹ́ kán mọ̀ pé bá a ṣe lè mọ̀ pé òróró tí ò da ni hmm. ìwọ̀n ojoojúmọ́ bó bá ṣe ń ṣe tó bá ń fún wa ní ìmọ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ hmm. lóòrèkóòrè á jẹ́ kí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí yí padà ó le torí hmm. pé àwọn kan wà èrú ti wà nínú ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ ni àríjẹ nínú mọ̀dàrú bẹ́ẹ̀ ni hmm. ṣùgbọ́n tán bá ti wá kóra mọ́ iṣẹ́ wọn kò sí bó pẹ́ bóyá tá a bá fi máa fi èèyàn bíi méjì mẹ́ta jófin hmm. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í súnra kì. Hmm. alàgbà adébáyọ̀ àìlúpéjú kò tó di pé a máa lọ ọ̀pọ̀lọpọ̀ a máa ní oúnjẹ kéèyàn máa dín oúnjẹ wípé kò dáa pé ẹ bá ti ń dín oúnjẹ jù kò dáa fún ọkàn kò dáa fún àwọn iṣan tí ń gbé ẹ̀jẹ̀ kiri lára ṣé lóòótọ́ ni kò dáa kéèyàn máa dín oúnjẹ. ẹ a lè sọ pé kò dáa kéèyàn dín oúnjẹ ṣùgbọ́n ó ní ó ní ìwọ̀n bí a ṣe ń láti dín oúnjẹ sí hmm. tá a bá dín kọjá ìwọ̀n tó bó ẹ ká sọ pé àwọn nǹkan kan wà tí ò ti yẹ ká dín rárá. bíi. àwọn bóyá a ní a fẹ́ gé kárọ̀tì hmm. ká la fẹ́ dín torí tá a bá wo àwọn tó máa ń ṣe bóyá noodles hmm. àbí fried rice ọ̀pọ̀lọpọ̀ míì wọ́n á tiẹ̀ kọ̀ dà sínú òróró ni tá a bá ti dà sínú òróró ta ti di ìwúlò oúnjẹ gan ti bàjẹ́. Hmm. ó ti bà o ti bà oúnjẹ yẹn jẹ́. ó ti bà àǹfààní tó wà nù kárọ̀tì jẹ́ so carrot tẹ bá ti fọ tẹ tó wà nù omi tẹ bá tiẹ̀ máa da sínú fried rice á jẹ́ pé ráìsì gan ti fẹ́ jiná tán hmm. so ìṣẹ́jú díẹ̀ ló kàn máa lò hmm. nínú oúnjẹ tẹ̀ yẹn tá a bá fẹ́ dín ẹran òróró tá a bá ti wá ti fi dín ẹran lẹ́ẹ̀kan bóyá torí pé àní bá ṣe lè ṣe ìtọ́jú ẹran yẹn fún ìgbà tó máa pẹ́ la fi fẹ́ di pé à tá bá dín ẹran ìgbẹ́ bóyá ó máa lo bí oṣù kan hmm. mo kàn fi ṣàkàwé ṣùgbọ́n tá bá ní ọ̀nà míì tá lè fi tọ́jú ẹran wa hmm. kò yẹ ká dín pa tá a bá tó wá ti wá dín pa yẹn ìbá sàn pé òróró tá lò yẹn téèyàn bá lò lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì tó dẹ̀ sì wà ń bẹ̀ hmm ó yẹ ká dànù ni mm-hmm. ṣùgbọ́n ká má wàá gbàgbé báwo gan la ṣe lè dá àwọn òróró tí ò da yìí mọ̀ hmm. tá a bá sọ pé òróró ẹ̀pà ó ní àwọ̀ tó yẹ kí òróró ẹ̀pà gbé jáde. Hmm. àwọ̀ wo. ẹ fẹ́ jọmọ́ àwọ̀ igi tá a fi ń ṣe nǹkan á hmm. fẹ́ jọmọ́ ṣùgbọ́n á yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n á lè ríran rí tẹ́ ẹ bá gbé síwájú a lè ríran rí ẹ̀gbẹ́ kejì hmm. ó lè máa hàn dáadáa ṣùgbọ́n á hmm. ríran rí. òórùn nǹkan ṣèyàn lè fòórùn dòrò. a lè fòórùn dàmọ̀ hmm. òórùn òróró máa ń wá láti ibi pé kí gan ni nǹkan tá a fi ṣòróró òróró ẹ̀pà òórùn ẹ̀ á máa jọ tẹ̀pà òróró sóyà òórùn ẹ̀ á jọ ti sóyà òróró kànólà á jọ kànólà díẹ̀ òróró ẹ̀gúsí bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọ̀ wọn lójú tá a bá ṣe ń rí a máa rí ń bẹ̀ ṣùgbọ́n òróró tá a bá ti wá gbé sílẹ̀ tó dàbí pé ilẹ̀ fẹ́ tutù díẹ̀ hmm. ó ti wá ń sùn. ó ti ń sùn. òróró náà ti ní ó hmm. ti níbà <laughs> nínú. Hmm. òróró ò gbọ́dọ̀ sùn rárá òróró ò gbọ́dọ̀ sùn. bóyá wà nínú oorun àbó wà nínú tútù o. àbí tẹ bá lọ kò yẹ kò tẹ̀ yẹ kó sùn. ìgbà míì àwọn míì àtúwá dá àwọn á sọ pé bóyá ó dá sin òkè á ní kọ́lọ̀ kan bẹ́ẹ̀ni ìsàlẹ̀ náà dá tiẹ̀ ní hmm. tòróró bá tún ti rí báyìí náà kò dáa ó ti ní bá nínú hmm. ìkejì ni pé tẹ bá wá da òróró sínú abọ́ tẹ bẹ̀rẹ̀ sí dín nǹkan tẹ fẹ́ dín hmm. ó ní bá ṣe máa ṣe bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀. ká máa sọ kutu. yàtọ̀ sí àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ bá ń dín ó lè fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ ká fi dòdò ṣe àpèjúwe tá a bá ń dín dòdò tí a bá bo nǹkan míì sínú òróró yẹn hmm. kò ní ṣe pàpàpàpà báyẹn. Hmm. kò ní máa hó ṣe. kò ní máa hó ṣe. Hmm. gbogbo àwọn nǹkan báyìí la máa. òróró tó bá ti ń hó ṣe ẹ ti mọ̀ páyédèrú òróró ni bá a fẹ́ fi dín ẹran náà bó bá ti ń hó ṣe ẹ ti mọ̀ pọ́ ayédèrú ni. tẹ́ bá lò tán náà ẹ wá ṣe gbélẹ̀ kó tó ṣe ó ti sùn. ó ṣe pàtàkì fún wa láti mójútó gbogbo àwọn nǹkan yìí torí hmm. a bá sọ pé torí eh, náírà mẹ́wàá hmm. pé owó yìí ó ti wọ́n jù ó ti wọ́n jù hmm. ọlọ́run ní jẹ́ ká fowó wa wo àìsàn ibi tá àìsàn bá dé owó tí ò sí èèyàn náà èèyàn náà ó wà nínú nǹkan tí à ń jẹ sí inú ara wa ká lè bá wà ní àlàáfíà tí a bá jẹ oríṣiríṣi nǹkan tí kò ní tára wa gan ò lè gbà tára wa ò lè lò àìsàn ló máa padà wá dá sí wa lára hmm. àwọn ewu tó wà ń bẹ̀ ká kọ́kọ́ wo pé òkè kí lè àwọn nǹkan tó tiẹ̀ lè jẹ́ pé ó jẹ́ ewu ní ibi pé bóyá a fẹ́ bu òróró láti hmm. máa tà yàtọ̀ sí pé èyí tó jẹ́ pé ó ti gbé orúkọ wá látọ̀dọ̀ hmm. ẹni tó ṣe é ìkan àwọn wàhálà tó wà ń bẹ̀ ni pé ibi tá a ti ń bù ibi tá a ti ń rọ àwọn àbúrò ọ̀pọ̀lọpọ̀ gbà ọwọ́ tá a fi ń bù kò ṣe pé bóyá ó máa nǹkan sọ́wọ́ ọwọ́ tá a fi ń bù oríṣiríṣi ni kálukú ti fọwọ́ ẹ̀ ṣe hmm. ẹni tó bọ̀yàn lọ́wọ́ gbogbo ìgbà tá a bá bọ̀yàn lọ́wọ́ láti gba nǹkan díẹ̀ ẹlòmíì ibi tó ti ń ṣe wọ́n ti sín hmm. so ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti ń ṣe àwọn kinní yìí ètò ìlera wọn tí wọ́n ń lò níbẹ̀ kò pé ojú òṣùwọ̀n ike tí a fẹ́ fi rọ nǹkan sí ike gan bóyá àfọ́ dáadáa hmm. àbí ike míì tá a mú wọ́n ti fi ra epo pẹtiró Hmm. èmi eh, ó kàn lọ ṣake ẹ lọ patí ẹ lọ ṣake ẹ lọ ṣake ẹ lọ ṣake wọn ti ra kéde ká hmm. tó jẹ́ pé àti fọ́ ike òun ṣe nǹkan tó rọrùn hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lọ sínú pa afẹ́ fọ́ke tá a bá bọṣẹ sínú ke tá a bá ní ká fọ̀ tá a bá da ọṣẹ tán tá a bá fomi ṣan àbá àfihàn lẹ́ẹ̀mẹ́wàá kò tí ì já sí pé ike ti mọ́ ìwọ̀nba díẹ̀díẹ̀ ọṣẹ ti wà náà tó bá ti darapọ̀ móròró wa ó ti di ohun tó hmm. léwu ó ti di májèlé fún ara wa hmm. so ó ṣe pàtàkì fún wa láti kọ́kọ́ wo gbogbo àwọn yẹn lẹ́ẹ̀kejì ibi tán ti ń ṣe àwọn nǹkan tá à ń lò wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ibi tán ti ń ṣe òróró ló jẹ́ pé wọn ò ní gbogbo irinṣẹ́ hmm. tán fẹ́ fi fún òróró jáde bóyá látara èkùrọ́ ni bóyá látara ìpa ni ìmíì nínú wọn wọn a máa fi ẹsẹ̀ Hmm, fi tẹ̀ ẹ́ láti jẹ́ kí òróró lè jáde. ìgbà téèyàn bá ń fọ epo lẹ́kù. bẹ́ẹ̀ni gbogbo àwọn nǹkan báyìí gbogbo irú àṣà yìí ni nǹkan tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ló wà lára bàtà àbí hmm. lábẹ́ ẹsẹ̀ àbí nínú àdúgbò tá a ti ń ṣe ètò hmm. tó jẹ́ pé wọ́n dẹ̀ máa bù sínú òróró fún wa àwa ti dọ́jà èlò náà ń tà torí èlò tó bá torí ten naira náírà mẹ́wàá péré àbí ogún náírà ní ìyàtọ̀ nínú àbúrò hmm. sí èyí tó jẹ́ pé ó wá pẹ̀lú orúkọ hmm. ìdí tó dẹ̀ fi ṣe pàtàkì fún wa láti wá máa wò pé tá a bá ra ètò lórúkọ àmọ́bí tá à ń lọ hmm. tí wàhálà bá ṣẹlẹ̀ ìdí tó fi ṣe pàtàkì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àìsàn wa ló so mọ́ pé ká máa jẹ òróró tí kò bá ilé tí kò wà ní ọ̀nà tí ó tọ́ tí wọn ò pòpọ̀ lọ́nà tó tọ́ Hmm. ìmí inú àwọn òróró yìí náà dẹ̀rẹ̀ wọ́n tún wá kó wá láti ìlú òyìnbó hmm. nǹkan tí wọ́n fi ṣe wọ́n òróró tán ti lo lo lo lo lo títí ẹ ti ta ni. Hmm. <laughs> bóyá ọ̀rọ̀ nínú lọ́pọ̀lọpọ̀ wa máa ma ní à iye tí lóyìnbó ni mo fẹ́ o imported ni mo fẹ́ mi ò fẹ́ tilẹ̀ yìí a máa ń wò pé bóyá ti tàwọn òlú òyìnbó. ẹ má bínú sí mi o bọ̀ máa fẹ́ fi àsìkò yìí náà rọ àwọn èèyàn wa gbogbo òróró tó ń jáde láti nàìjíríà gbogbo òróró wa ló dáa Hmm. ó da àjẹmọ́bi tán ti ń bọ̀. ìbí náà ti ṣe é ó bá wa láwọ̀ mu ó bá wa nínú mu kì í ṣe tìlú òyìnbó tí ó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ní orí omi oòrùn hmm. oòrùn nínú lára kọ̀ńténà tó fi ń gbé bọ̀ oòrùn ti kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ ti bàjẹ́ débì kan hmm. ọ̀pọ̀lọpọ̀ òróró ló pọ̀ káàkiri ní orílẹ̀-èdè nàìjíríà tí kálukú lè máa mú pé àókè o orúkọ báyìí ni mo fẹ́ mi ò forúkọ báyìí orúkọ báyìí ni mo fẹ́ ìgbà míì àtúwá lè lọ ká tún tẹ ẹsẹ̀ kan síwájú sí pé òkè kí wá gan-an náà tẹ̀ wá kó sínú òróró eléyìí tó lè ṣe mí lára lórí kò sí nǹkan tó ní ká má lè wo ara ẹ̀ pé òkè ìjọba ìránṣẹ́ ìjọba ìlú máa bàjẹ́ hmm. ṣùgbọ́n àwọn àbúrò yìí wọn ò ní ní. Hmm. bóyá àwọn míì tó tiẹ̀ ti bàjẹ́ ni wọ́n tún lọ tún rọ sínú àbúrò fún wa ẹlòmíì máa ń wo pé à ní ìlówó láti lè ra eh, bóyá one litre àbí four litres àbí kinní kan ní ara oní fifty rẹ̀ mo kàn fẹ́ dín ẹyin méjì fáwọn ọmọ kí wọ́n fi jẹ búrẹ́dì lọ skul ní. wọ́n ti sọ ayédèrú fún gbogbo wa hmm. tẹ́ bá jáde léènì báyìí tẹ́ bá bọ́ síta hmm. ẹ máa róròró tó jẹ́ pé níwọ̀nba sáṣẹ́ẹ̀tì kékeré sáṣẹ́ẹ̀tì oní fifty naira wà hmm. oní hundred naira wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá wá gbogbogbò pé eléyìí ti wà ṣùgbọ́n mo tún wá máa ń wò lọ́nà kejì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn ò mọ ewu tó wà nù pé ká tẹ̀ lọ ra àbúrọ̀ hmm. ẹni tó ń ta àbúrọ̀ fún rẹ̀ gan òun fún rẹ̀ gan ò mọ ewu lónú tó ń ta tó wà nù nǹkan tóun gan ń tà ẹ ṣáà wò ó owó wọlé. ẹ ṣáà àwọn ewu tó wà bẹ́ẹ̀. ẹ ewu tó wà bẹ́ẹ̀ náà ni pé tá bá ta òróró tó jẹ́ pé ó ti tiẹ̀ ti ta mo ṣe sọ lẹ́ẹ̀kan hmm. ìmí a máa fa àrùn ojú hmm. tó ń pè ní glaucoma mi mọ Yorùbá ẹ̀ tó bá lẹ̀ ti bẹ̀rẹ̀ ìmí ọlọ́run abẹ́lómi ṣe adúlítọ́jú kò ní di pójú fọ́ hmm. ṣùgbọ́n míì náà láti bẹ̀ hmm. ó lè wá já sí pé ojú gan fọ́. léṣù pa jòróró. jẹ́ pé bá a ṣe ń jẹ́ àwa ò ní mọ̀ à hmm. ń jẹ́ díẹ̀ díẹ̀ bó ṣe ń bọ́ sínú ara wa èyí tó fẹ́ lọ dí ibì kan èyí tó fẹ́ jẹ́ kí àwọn iṣan àbí tó ń gbé ẹ̀jẹ̀ rìn àfúnpọ̀ Hmm. tó bá ti fún pọ̀ ọkàn di nǹkan tó ní wàhálà hmm. láti bẹ̀ a lè ní àrùn ọkàn ọkàn ẹlòmíì lè tibẹ̀ já sí stroke láti hmm. bẹ̀ ó ní àrùn rọpárọsẹ̀ léṣù pé èèyàn jẹ òróró èèyàn jẹ òróró kò ní ṣẹlẹ̀ ńjọ́ kan kò ń ṣe jọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí jẹ́ ẹjọ́ tabagùn kan là ń kàn rún la máa bọ́ sí wa lára ìgbà míì ọkàn ẹlòmíì Eh, ẹ̀dọ̀ hmm. ẹ̀dọ̀ á bàjẹ́ hmm. torí pé kẹ́míkà ló ń bù sínú ẹ̀dọ̀ hmm. iṣẹ́ níwọ̀nba tó yẹ kí ẹ̀dọ̀ ṣe a wá ṣe kọjá iṣẹ́ yẹn a bẹ̀rẹ̀ sí ń jẹ́ ìgbà míì gan èèyàn tó wá lè ní eh, mi ìmọ̀ Yorùbá gall gall bladder ọ̀pọ̀lọpọ̀ gbà ni àwọn èèyàn máa ní cancer tó yẹ pé àti bíi pé ká máa jẹ nǹkan tí ara ò fẹ́ tó jẹ́ jẹ́ pé láti inú òróró hmm. ó jẹ́ ìkan lára ọ̀nà táwọn kan yìí náà ń gbà wá táìsàn fi ń gbà wọnú ara tára máa wá máa ṣe síbẹ̀. a máa ṣojo síbẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní àrùn jẹjẹrẹ. bẹ́ẹ̀ni àti pé gbàm níjọ́ tó bá máa yọjú hmm. kò wá inú mi dùn láti wà níbí láàárọ̀ yìí. Hmm. àwọn ìpele mélòó ni a pín oúnjẹ sí. ó ti oríṣiríṣi ìpele ni kálukú pín oúnjẹ sí. Si ṣùgbọ́n bíi mẹ́rin sí márùn-ún ni èyí tó jẹ́ pé gbogbo èèyàn jọ parapọ̀ láti gbà ìkan nínú wọn ni carbohydrate mi ì mọ bá a ṣe lè pè ní èdè Yorùbá hmm. carbohydrate nǹkan tí mo lè fi ṣe àkàwé carbohydrate ni bóyá búrẹ́dì hmm. ìrẹsì hmm. àwọn ilé ojú oúnjẹ tó jẹ́ pé ó dá lọ́pọ̀lọpọ̀ láti jẹ bí ọwọ́ àárọ̀ Mm. torí pé wọ́n wọ́n ní okun wọ́n fún ni lókun okun láti lè jáde lọ ṣiṣẹ́ mm. ìkejì wọ́n pè ní protein mm. protein jẹ́ nǹkan tó máa wá ṣe ara ní oore àti lè dàgbà pẹ̀lú mm. ìrọ̀rùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà nù protein tó jẹ́ pé á jẹ́ kí èèyàn lè àti kí ọmọ kéèyàn lè dàgbà dáadáa ọmọ lè dàgbà ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. irú àwọn oúnjẹ wo la wá lè pè ní protein. ẹ̀wà. ẹ̀wà. Mm. oríṣi gbogbo oríṣiríṣi ẹ̀wà tó wà ó lè mm. jẹ́ sóyà mm. ó lè jẹ́ ẹ̀wà tá à ń rà bóyá drum ni bóyá olóyin ni. tàbá fẹ́ sọ protein sìn á sọ mọ́ínmọ́ín á sọ àkàrà á sọ èkuru. ara ẹyin náà. ẹyin. ẹran. ẹran ẹja ń ẹja náà wà nbẹ. protein náà ni. bẹ́ẹ̀ni ẹ̀kẹta milk milk àti dairy products ó jẹ́ àwọn nǹkan tó wá jáde láti inú milk náà láti inú mílíkì ẹ lára wọn a lè pe wàrà mm-hmm. wàrà dá lọ́pọ̀lọpọ̀ ẹ lẹ́yìn wàrà yogurt mm-hmm. yogurt àdá wọ́n ti tún ṣiṣẹ́ díẹ̀ lára yogurt wọ́n ti fi nǹkan sí tó yẹ pé ó ti wá tó máa sọ pé nǹkan tún dàgbà díẹ̀ sí kọjá bó ṣe wà mm-hmm. yogurt náà dáa púpọ̀ lára so ìkẹrin ni fruit ni àwọn èso èso àti vegetable mi mọ àtàwọn ẹ̀fọ́ èso àtẹ̀fọ́ hmm. ọ̀nà mẹ́rin ni èyí tó jẹ́ pé ó gbajúmọ̀ nínú hmm. gbogbo wọn ṣùgbọ́n ó tún wá ṣeé ṣe hmm. láti tún wá bẹ̀rẹ̀ sí tú wọn pín kí díẹ̀díẹ̀ tún jáde kúrò nínú àwọn eléyìí. ó yẹ jẹ́ àtúntún pín. tá wo nínú carbohydrate fat àná ẹ̀ lè jáde láti ibẹ̀ náà nínú fruits fat and oil náà lè jáde láti ibẹ̀ hmm. so káta bá wá fẹ́ bẹ̀rẹ̀ sí mu láti ibẹ̀ látara carbohydrate àwọn fat and oil kan wà tó máa jáde hmm. tó jẹ́ pé a ti wá tún pọ̀ jù fara hmm. ṣùgbọ́n pàtàkì ni pé dandandandan ara ní ìlò fún fat and oil tá à ń sọ yìí ìyẹn bí àwọn òróró bí òróró àtàwọn ọ̀rá tá a nílò lára bẹ́ẹ̀ni kí ni iṣẹ́ òróró àti ọ̀rá lára. ẹ òróró torí pé nínú òróró ọ̀rá wà nínú òróró hmm. àwọn ọ̀rá tó wá wà nínú òróró yìí wọ́n máa ń ṣiṣẹ́ láti fún ara ní okun hmm. òun ni bí ìgbà jẹ́ pé ibùgbé fún okun nínú ara. fún okun àwọn wo ló ń ṣiṣẹ́ láti lè ta àìsàn dànù tó máa máa bá àwọn tó jẹ́ bí adìgbòlu àìsàn adìgbòlùgà nínú ẹ̀yà ara. ẹ ẹ Hmm. èso àti àwọn ẹ̀fọ́ wọ́n ní agbára jù hmm. láti jàfara ní díẹ̀díẹ̀ protein náà ní tiẹ̀ tó lè ṣe hmm. ṣùgbọ́n kò dàbí títí èso àti àwọn ẹ̀fọ́ tẹ bá dẹ̀ wo nǹkan tó fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn carbohydrate mo sọ pé a lè tún wá yọ àwọn ẹ̀yà míì nú ẹ̀ ibẹ̀ láti máa sọ̀rọ̀ fat and oils ibẹ̀ láti máa sọ̀rọ̀ lipids ṣùgbọ́n ìpín yẹn ti wá tún ó tún fẹ̀ sí ó tún gbòòrò sí bẹ́ẹ̀ni ṣùgbọ́n fún àǹfààní gbogbo ara alé tí kò ń mm. ṣe pé bóyá onímọ̀ mm. ìjìnlẹ̀ mm. lórí ọ̀rọ̀ tí a bá ń sọ lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kí even tọmọdé bá gbọ́ kó lè yé wọn dáadáa ló fi jẹ́ pé ìpín sí tí mo ṣàlàyé sílẹ̀ yìí a lè fi mọ sórí ìpín sí yẹn ṣùgbọ́n pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ gbà a máa ń mú ní òkòkòdòrò pé èso àti àwọn ẹ̀fọ́ hmm. ó ṣe dandan kó máa wà nínú oúnjẹ wa torí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ náà la máa jẹ tó yẹ pé àti sọ̀kalẹ̀ fún rẹ̀ gan hmm. ó nira ṣùgbọ́n àwọn èso àtẹ̀fọ́ wọ́n ní bọ́n ṣe máa bá a ṣe tó yẹ pé àwọn náà wá lọ́mọ tí hmm. gbogbo àá lè lọ lógiri. a ṣiṣẹ́ nínú ara òun náà lẹ́gbọ́ yìí wọ́n ní bẹ́ẹ̀ bá ti jẹ ètà ń pè ní carbohydrates ẹ̀bà carbohydrates ni iṣu carbohydrates ni ọkà carbohydrate ni fùfú carbohydrate ni ìrẹsì ńkọ́ carbohydrate náà ni hmm. tẹ́ bá ti ń jẹrú àwọn oúnjẹ yìí wọ́n ní kẹ́ máa gbìyànjú láti máa jẹ ẹ̀fọ́ àbí èso ẹ̀fọ́ ewédú ara ẹ̀ náà ni ẹ̀fọ́ vegetable ara ẹ̀ náà ni ugu ara